Thank you. mi lẹ̀ ń wò níbi etí ẹ wò mú ọba nà dáadáa ń gbà mọ wà kékeré ni. but are you for real like kí ló dé tó sọ fún mi látijọ́ ìkó nífẹ̀ẹ́ mi like ìfẹ́ no maybe you have feelings for me irú èmi báyìí irú àwọn gold yẹn ni mo wà kò yẹ. kò walk, Baba. Baba, báwo bọ́ọ̀sì ẹ ṣe wà yẹn kí ni I believe in a car. I tá a débẹ̀ àwọn twenty eight ni colleagues tó one mí àwa ni number 29. nine 29 twenty nine Cars, ló cars Any cars ẹnìkan mọ́tò any ẹnìkan mọ́tò kan but unfortunately sir nínú gbogbo àwọn tó wà náà yẹn pátápátá wẹ́ẹ̀tì nìkan ló jẹ́ mọ́tò bàbá ẹ̀ láti gbé lọ. wẹ́ẹ̀tì dáàdùn tó wọ́n gbé mọ́tò wọn jáde àwọn oníṣà máa ń sọ lẹ́bí tàbí tó lọ́mọ làwọn ṣe ń ṣiṣẹ́ àbí ṣé wọ́n ti lọ́mọ mí síta ni. gbogbo nǹkan pátápátá ọ̀rọ̀ yìí pọ̀ báyìí ni ṣe máa ṣe nǹkan kò yí padà but we are ah wa le torí pé torí pé àwa lówó lọ́wọ́ i said trade ọmọ particularly is the way that you were trained it might not work for that boy. And from the way he's going, it's not working. I'm dead. I'm calling back. This for you. Yeah. Are you serious? Yeah. What are you with, darling? lọ́wọ́ fi sọ wípé kára ilé Oh my God, it's a it's a wonderful business. Now you have um, you bought a house and you have a yacht. bá ti dé junction lẹ́yìn màá já ẹ so wàá lọ wàá máa lọ lé tiẹ̀ màá wá rí ẹ ní àárọ̀ kí ló mì má sọ fún mi pé bá ṣe wà ń bí yìí ta ẹ̀ṣẹ̀ ń lọ yìí ò fẹ́ lọlé ẹ lọ sùn kí ló mì bá ẹ ń lọlé ta ló fẹ́ já sí kí ni má bá mi sọ yẹn rárá má tiẹ̀ gbé yẹn wá. lo mí ó yá Jare, jẹ́ ká máa lọ kí ló ṣẹlẹ̀. hello. ṣé títò máa bọ̀ ń lé ni ilẹ̀ ti ṣú. mo mọ̀ pé <laughs> ẹ́ ọmọ tó wà ṣẹlẹ̀ dání màá rí ẹ ní àárọ̀ la ẹ mò ń bọ̀ ń lé láàárọ̀ ọ̀la mi ò ní lè wà lé lálẹ́ ẹ ń é ní àbí <laughs> ẹ wà lébi ti bá o <laughs> ẹ dáhùn jà ẹ mọ̀ pé mi ò ní sùn ọ̀n ti tẹ́ bá dé. màá ó mo létà. hello hello ah, network tó ti bẹ̀rẹ̀ <sighs> tí náà ìkéré pa jù. kí ló ṣẹlẹ̀ tí gbogbo àtàǹṣe fàájì ò sàpamọ́ ni bó ṣe ń fọwọ́ owó ṣúra mi lára ẹ̀ bí ìgbà tó kò pè jáde ni. ẹ̀dọ́ aníbo ni mo máa wálé àríra lọ́la tàbá lọ́la délé lọ́la a máa sọ gbẹ. ẹ mo ní pé mò ń dúró. a má dùn máa jẹ́ lu fóònù nípa fún ẹ. tóyè tó. ọjọ́ òní yẹ bẹ̀rẹ̀ gbogbo kàtìkàtì báyìí èmi ni yẹ ń já fóònù mọ́ létí òun ò wálé èmi ń disturb òun àmọ́ fún mọ́ ni anyway ilé làpò tí ń jókòó dédì wàá bá mi ń bí nǹkan <laughs> lè ẹ máa jalè you know what ìgbà ní ká lo bíbá ṣùgbọ́n ojú máa kọ mí hòtẹ́ẹ̀lì kan wà ń bẹ̀ yẹn jẹ́ ká lọ síbẹ̀ mo fẹ́ ṣeré yẹn fún mi fẹ́ kí mi ìfẹ́ rántí ẹ̀ wẹ̀. No, no, no, I'm okay, ma, I'm okay. Ah. Very, very okay. Àbọ̀ ń bínú sí wa. Ẹ̀yin ah, ò kì í bínú sáì náà yan mà. Àìwọ ni. Kò sí nǹkan àánú àmàfàfẹ́. O ṣe o ṣe bàbá mi. O ṣe ọlọ́run ajá bára wa kalẹ̀. Ẹ̀yin àjọṣe wa ò ní bàjẹ́. Bàbá náà ló dé. <laughs> Eh, Sàmó. Ìnákwádà. Ẹ̀gbà iná. Èwo ni Tàwùsá? Ọmọ Yorùbá nìyí fúlàní lọ́jọ́ lójú mi. mi kì í ṣe fúlàní. ọ̀dà ṣàlàáfíà ni o. àdúpẹ́ sá. ẹ̀pẹ̀lẹ́ o sọmọ ilẹ̀ yìí ni yín àbọ̀ ọmọ bò mí. ọmọ ilẹ̀ yìí. nílùú yìí náà bẹ́ẹ̀ ni sá. ó ti dà. <laughs> àlejò tá à ń retí náà ni ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé. kí èmi èrè ọ̀sọ̀rọ̀ tiẹ̀ ti jẹ́ ọmọ mi lè mọkọ̀ wá ó ṣe jẹ́ ọ̀wọ̀ lọ kọ́kọ́ mọ̀ ọ̀ mm. ṣe pẹ̀lẹ́ mm. àmì kéèké òdi òní ọmọ gbàgbọ́ mm tó ń má bèrè tó ìwọ ló mú wí ìwọ ló mú bàrà ló mú fún. ẹ má blame mọ́mì mọ́mì wọ́n ń bíyèbí kan ti mọ̀mí fifty years ago bí mo dẹ̀ ṣe rí náà sọ̀rọ̀. ìwà tèmi ò wá gbà láwùn èmi máa fẹ́ ṣe nǹkan bó bá ti tọ́ ni tó ti yọ ká tiẹ̀ ká ní má ṣẹ̀ kọ́rọ̀ mọ́ pọ̀ èmi ni mo bí ọmọ ẹ̀ ìkejì ni láàánú ọmọ mi méjì náà lọ́lọ́run fún mi ọlọ́run sì bá mi tọ́jú wọn mo wò wọ́n yè ìwọ lọ́wọ́ àbẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ báyìí tòwó níwọ̀ ọlọ́kọ tó ń fẹ́ẹ́ fẹ́ ṣé lọ́lọ́pàá ni. ó tọ́ ni sà ó tọ́ ni. lọ́ba jẹ́ bẹ́ẹ̀ ní dákun ń fọ ọlọ́run bẹ̀ ọ́ èmi á máa bọ́mọ mi gbélé ọkọ lọ́mọ tó bá gbọ́ tèmi ń sì ń gbọ́ tèmi lọ́wọ́ báyìí láti jẹ̀jẹ̀kújẹ̀ kọ́ òun ká mọ́ fi jọ àwọn kan òun. ìyá mo sùn. bàbá. Hmm? mo rò pé iyọ̀ ti dùn. Ah, ah, èmi ah, olùjọba eh, eh, eh, kankan lẹ́yìn ẹ̀yìn náà mọ̀ ẹ máa ń tẹ́ ní ìlú. ọ̀dọ́ lójú. èmi wín. mo ní bẹ́ẹ̀ mú òròmọdé táwọn di òkè ọ̀la. ẹ máa fẹ́ kájà wo bàbá mi máa bẹ̀rù kò sí nǹkan kan sọ̀rí bàbá ìyàwó ẹ̀ aláwàdà ayé àtọ̀run ni oh. bí wọ́n ṣe rí nìyẹn o. Oh wọ́n kàn bẹ́ẹ̀ ṣàwàdà ni kò sí wàhálà kò sí wàhálà <laughs> mo ní kí lọkọ ẹ máa jẹ ká ṣe lálejò ó ní. Ah, ìwọ náà tún ló wà òkè. Ah. Eh? <laughs> kárí. rẹ báwo ni. wo mo wà òkè ibo ló wà. òun yé rí nǹkan kí ilẹ̀ tún ti rí. wo mo rí ọkọ ẹ pẹ̀lú ẹni kan sínsìn. Hmm, ìyẹn possible ó ṣàmọ̀ orí iṣẹ́ tó ń ṣe ó normal wo ẹni tí mo rí pẹ̀lú ọkọ ẹ̀ obìnrin ni o tó bá rí level tí mo pàdé wọn gọ́ṣẹ́ náà ń kiss ara wọn tó ń rò máa sára wọn tó bá gbọ́ èdè tí wọ́n pè fúnra wọn ọkọ mi aya mi làwọn méjèèjì jọ ń lò. ọkọ tèmi lọmọ obìnrin irọ́ Tóyè ò kì í ṣe bẹ́ẹ̀ Tóyè ò jẹ́ lọ́mọ obìnrin. Ah, ah, ṣé mo mú òmù lómù fún ẹ rí ni àbí mo purọ́ ọrú ẹ̀ fún ẹ rí. ẹ eh, ẹ eh, ok o ṣe o ṣe ọ̀rẹ́ mi o ṣe. Ah, ọkùnrin ṣáá káì hmm. ṣe tí wàá fọ́ lọ́wọ́ o. mo sọ náà tóyè ti bẹ̀rẹ̀ sí ní hùwàkiwà láyé mi sọ obìnrin ni torí obìnrin ni tóyè ṣe ń ṣe báyìí tóyè wàá gbà tóyè á gbà nǹkan tí mo fi ń jẹ́ obìnrin màá fi hàn tóyè so torí obìnrin tó lè ṣe sọ fẹ́mi tó lọ disturb ẹ̀hún ààyè inú máa jẹun àwọn ah, fẹ́lẹ́ borúkú jẹ́ àríkù àṣebí ah, ibi tí tó yẹ fẹ́ gbà yọ̀ sí ìlú lè. Ah! ẹ ó dà kò sí wàhálà. Ah, oh, oh. Oh. dádì bí mo ṣe sọ ọmọ mi lẹ́ẹ̀ láìkò tútù àwọn ọmọ mi ń sìn wọn abá yín mú swẹ́tà wọn mọ sáìsì yín ó kéré jù ara mẹ́ta. ṣé mi mọ sọ fún ọ pé láìkì òtútù. Dubai là ń lọ ìgbà tá à ń lọ next week inú òtútù ló máa bọ́ sí. ìṣọ́yẹ̀ ìmúlẹ̀ yìí ni àbọ̀sìkò àsìkò ọ̀gẹ̀nẹ̀ ti ọwà ọwà gbà mí. ní tí mọ́mí sọ fún mi ni mo tẹ̀lé o. wọ́n ti lólóbìnrin kan òpó lápọ̀n kò sóbìnrin tọ́mọ rẹ̀ ó dàgbà tí ò ní kọ́kọ́. bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. mọ́mí ṣé kí n bẹ́ẹ̀ ṣé kí n bẹ́ẹ̀. Ah, ṣé tó sọ fún mi. Eh. Eh, ah, tẹ bá wo mọ́tò dáadáa rí i pé àwọn lébẹ̀lì wà lára ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, mo wá wò pé kí ni mo lè ṣe fánà mi torí ẹ̀ lẹ sọ pé ẹ̀ láìkẹ́ máa ṣe bísínẹ́sì ta nǹkan kan mo wá ra mọ́tò yìí fún yín mọ́mì ti fún mi ní gbogbo orúkọ bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti rẹ́gísẹ̀ lórúkọ yín àwọn uber company wọ́n ti gbà kẹ́ máa fi ṣe uber driver tá a fẹ́ gbà wọ́n ti ṣe interview fún yàn mẹ́rin èyí tó bá wù yín lè máa kú kúkì. mo ti gbọ́ wọ́n ní afọ́jú ọmọ rẹ̀ mọ̀ pẹ̀ràn ó ní ẹ̀ẹ́n abá afọ́jú ẹ mọ́jọ ni ó dìgbọ́. máa lọ ra nǹkan kan mọ́mí kò fẹ́ tẹ̀ sí mọ́tò ni. bẹ́ẹ̀ ti ẹ̀rí àti kí n ṣe sùúrù fún. bí bẹ́ẹ̀ kọ́ yọ̀gbọ̀n gbogbo ẹ̀ dànù lẹ́yìn. báyọ̀ jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ mọ́mí. ẹ bá mi mọ́mí ṣe dúró lẹ́rù. ṣé káwá gbèjì rẹ̀. ẹ má gbèjì náà o. àkọ́kọ́ ah, ah, ah, bẹ́ẹ̀ mi ẹ má gbé náà o. Mama, mo dáhùn. ṣé mo pín in wá bí like a gentleman mi ò lè nífẹ̀ẹ́ fa wàhálà. mo ń gbọ́. ẹ kìlọ̀ fún ọmọ yín kó kó ẹrù ẹ̀ jáde nílé rẹ̀ èyí tó sọ pé òun ìyàwó mi yẹn Fọlúkẹ́. Ah. ẹni kó kó ẹrù ẹ̀ jáde o mi ò wálé látijọ́ ìtorí pé mi ò fẹ́ wàhálà mo dẹ̀ jọmọ tí wọ́n tán léere tó lọ́wọ́ fòbí bíi tiyín ni mi ò ṣe wálé mi ò fẹ́ kémi àti ẹ̀ fojú kanra wa. dákun ọkọ mi àá náà ni ó ni ní kó kẹ́rù kó jáde ńlẹ̀ nígbà tó bá kẹ́rù tó jáde ibo ni kó lọ ibo ni kí n ti bẹ̀rẹ̀. Ah, ah. mama ibi kọ́sìn fẹ́ béèrè yìí tí ẹ bá jẹ́ kó kúrò nínú ìyá jẹ́pẹ̀ yìí gangan nìkan. bẹ́ẹ̀ ìmọ̀ orí kókó lọ mọ̀ orí kó lọ ayé gangan nìkan màá wá sọ̀ bí mẹ́ta fún yín tẹ̀sí jẹ́ ìkà. ẹlẹ́ǹkìní ẹni kí n fọ́mọ mo dẹ̀ ní kó máa lọ mo mọ̀ pé yẹ kí n lọ court kí n lọ divorce ariwo nìyẹn mo mọ̀ pé yẹ kí n ṣe ní mẹ́nu mọ́ Nigeria limited gbẹ́nu dákẹ́ group of company mo mọ̀ pé ẹ kì í ṣe bẹ́ẹ̀ ẹ dẹ̀ fún wọn ni kó yẹ fẹjọ́ mi sun. dákun bàbá ọkọ mi dákun bàbá ọkọ mi nígbà tó wá ní kó kẹrù kó jáde nísìn hmm. ẹni tó wá ní kí n jẹ́ ẹni ta ni kó jẹ́ ibẹ̀ ni kó kó lọ. jẹ́yìn sọ fún mi pé ọmọ tí mo fẹ́ fẹ́ yẹn adìyẹ àgbébọ̀ ni tí ò lè rọ́mọ bí ẹni tó jẹ́ pé àbí ìkẹyìn ẹ̀ mọ̀ ní kó má lè rọ́mọ mọ́ ẹlẹ́ẹ̀kejì ayé amẹni tó níṣòro nínú èmi àti ẹ̀dí tí ò fi rọ́mọ bí ìdí tí mo dẹ̀ ṣe ní mẹ́ni mọ́ group of company ni wípé tó bá mọ lọ́rọ̀ ọ̀wọ́n tó jẹ́ pé wà lára tèmi tí ò sí lára ti ẹ̀yìn a tún tó mọ́ kí sára láwọn tó máa ń bíbẹ̀ fà yẹn tó bá ara mú ó lè fi gbé ẹyọkan ìdí kejì tí mo fi dákẹ́ nìyẹn ìdí ẹlẹ́ẹ̀kẹta tí n bá ba nínú ilé pẹ̀lú bí mo ṣe yẹ̀ fún tó ti lè fẹ́ kéde àti ẹ̀ fojú kọ́ra wá òkú méjì àbí òkú ẹyọ kan á bá ọlọ́run ilé ẹ̀rọ mi máa da ilé ìdí pé torí pé mo fún yín lọ́wọ́ mi wá sọ. òkú wò ó ẹ gbà mí ẹ gbà mí kí ni mo gbọ́ yìí. kọ́ ọmọ tèmi kẹ́rù kò kúrò ní ẹ ilé tẹjọ dìṣẹ́ dìyà kọ́ ilé tó dìyà lórí ẹ ọ̀rọ̀ tẹ́ ẹjọ́ kójọ ẹnìkan wá wà bí àwọn ọmọ àjẹ iṣẹ́ tí ọmọ tèmi ṣe kalẹ̀ kò jọ́ kò jọ́ tiẹ̀ ló sọ. ọ̀rọ̀ ìmọ̀ tó ojú mi o sókè wá kó wá yọ. ẹni burú mọ̀ kò ní fẹ́ wí. èmi ẹjọ́ ọlá àjọgbọ̀n ṣé wọn pe káwọn kí ni ẹ máa fà kéèyàn ní hypertension ṣá kúrò lé ẹ. abẹ́kẹ̀ padà kí n kúrò nílé ibo. yes nílé ọkọ ẹ kúrò ńbẹ̀. àánú ah, jọjọjọ má sọ̀rọ̀ ẹ mọ́ ah, ibi tó ti bú yẹn lọ fi rẹ padà ó ṣe máa ní pé kí n kó kúrò nílé ọkọ mi ní ibi tó yẹ pé gbogbo iṣẹ́ àárọ̀ mi ọ̀sán mi ibẹ̀ ni mo ṣe sí going to two decades of my life ní inú marriage yẹn ó wá ní kí pick up bag mi kí máa lọ uh-huh. no i can't do that i will not do that ọlọ́wọ́ ní fi irú èrò bẹ́ẹ̀ sí mi lọ́kàn <laughs> kí kó kúrò lé fún tóyè kí tóyè gbóbìnrin mi kó wá kó jókòó sí gbogbo nǹkan tí mo ṣe wàhálà kí obìnrin kan máa jẹ kó máa jẹ ọrọ̀ ẹ̀ jọ́n torí ọlọ́run tó bá kú ṣé ẹlòmíì ò ní wọnú ilé yẹn. E, èmi ò tiẹ̀ wá ní kú ikú kúkú kan bí ó ṣe yíyẹ that is my pillar and i hold on to it èmi ò ní kú ilé ayé ìyàjọ máa rọ̀ọ̀kẹ́ ni èmi àti tóyè ládẹjọ máa rọ̀ọ̀kẹ́ <laughs> mi ò lọ anywhere ọ̀rẹ́. rúùtù abọ́kọ̀kú. èmi nìyẹn o. wo tó bá kú mi ò ní bẹ́ẹ̀ dá sí i ah. nítorí pé pa lẹ́ni pa lọ́la tí ojú yìí ò bá fọ́ rabaraba ló máa wò mo rí ẹ náà a máa sọ̀rọ̀.

tó ń sọ yẹn papas ni and you know too well ó mọ pé gbogbo nǹkan tó ń sọ lẹ́nu yẹn jargons ni rámirámi ni wò ó kò rámi rárá àtọ̀. mo ní kó máa lọ ọmọ nínú òfẹ́ ẹ mọ́ kí ló dé. jẹ́ kí n sọ fún ẹ kò sí ibì kankan tí èmi yìí ń lọ ṣídi ṣídi kankan ò lè ṣí èmi kúrò nínú ilé nígbà tèmi àti ẹ bẹ̀rẹ̀ from nothing táwa di something tí wọ́n bá nígbà yẹn ló fẹ́ lọ gbé obìnrin kan. ah oh ẹ ò bímọ fún mi ẹ ò ṣe kankan mo dẹ̀ ní mo ti sú mi mo ní kó máa lọ mi ò ní tẹ̀ mọ́ mo dẹ̀ ti sọ fún ẹ àti ẹ̀ kí ṣe mi ò ní tẹ̀ mọ́ ni. kí ló ń tó jẹ́ pé obìnrin nìkan náà lè má fẹ̀sùn sí lẹ́sẹ̀ nígbà tí kò bá sọmọ nù marriage wò ó jẹ́ for your information jẹ́ kí n fún ẹ gbọ́ kò rí gbọ́ ní ìgbà tí ọlọ́run bá ṣe òun náà ló ṣe anytime tí ọlọ́run bá dá mi lóhùn ló dá mi lóhùn gbogbo ìtò sọ yẹn wo àjọ ní àjọ lọ́mọ ni. àti ọ̀rọ̀ ló sọ wòó lẹ́yìn gidi wá wọ̀ ni kí má má fi gé ilé yẹn lọ́la kálàlá tí bá bà ẹ́ ń bẹ̀ ah màá ṣí ẹ́ bí ọ̀ṣẹ́ ṣe máa ń ṣojú màá fojú ẹ̀ rí nǹkátá máa ń fojú rí wo tó bá bí ẹni jẹ́ kí n bá ẹ ní ilé yẹn lọ́la jẹ́ n bá ẹ tí ìgbà ní fi ìyà jẹ́ kò pè ní ọ̀bàlẹ̀ tí ó bá ṣe pé wíìrè torí ẹ̀ ti dàrú òun ni ọmọkùnrin yìí ni o ò ní la ẹnu agbárí ẹ ẹnu òṣì ẹnu jàtìjàtì ẹ yẹn kò sọ fẹ́mi pé o ò fẹ́ dé bá èmi inú lé yìí tó lè má jẹ́ ṣépè o tí bá ṣépè fẹ́ ò ní délé o àti wá àtọmọ obìnrin olórí burúkú tó ń gbé káàkiri yẹn ẹjọ́ máa ṣọ́kú ni bẹ́ẹ̀ ni yes take my word to the bank and keep it there èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ẹjọ́ máa ṣọ́kú ni èmi ni wọ́n fẹ́ halẹ̀ mọ́ ṣé torí pé mò ṣe good girl gbàgbé ẹ̀ from the source ni mí ibi tó ti pín wèrè gangan lọ ni mo ti mú wèrè tèmi ah, gbàgbọ́ ṣe good girl nìyẹn mi ò dẹ̀ ṣe good girl mọ́ nìyẹn. get off my phone. fọmọ mu ọ̀rọ̀ yìí mà tó ojú sú mi o ọlọ́run lókè wá wá yọ. àfi kó gbọ́ nǹkan tí mò ń bẹ̀ sọ kó dẹ̀ mú lò ṣó rí ẹnu mi tí n bá ti fi tọrọ fún ẹ kó yá mú lò o fún àlàáfíà àti gbàyé gbádùn ara ẹ̀ ni mo sọ fún ẹ mo ní kó ẹrù wẹ kó lé ọkùnrin yẹn máa bọ̀ ń bí kó wá jókòó náà àbí ìwọ ni àbí mo ti rò ó náà gbà tó ti lé téńté síbẹ̀ yẹn tó ti sá kúrò lẹ́gbẹ̀ẹ́ mi mo ti rò pé òun sá fún nǹkan kan ni ìwọ ló tún ti kẹ́jọ́ burúkú ẹ̀ ló ti wá rò fún màmí ó sọ̀rọ̀ fún mi mo ní mi ò ṣe kí ló dé gan-an kí ló ní ṣẹlẹ̀ bákà yẹn tó ń káàkiri ni. Folúkẹ́ mo máa rojọ́ káàkiri bí ẹyẹ bákà àfi tó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu mo bẹ́ẹ̀ sọ títí títí tí ó kàn jálẹ̀ òun náà lè fi lé ọkọ ẹ̀ sílẹ̀ mo dẹ̀ wò pé ibi tó yẹ kí n wá fẹjẹ́ sùn náà ni mo sí òun lè kí wọ́n fẹjẹ́ sùn mo sí ṣé mo tún wá rẹjọ́ káàkiri àpótí ṣe kan tí ò dá ni. kò sí problem má káàkiri bí ìbáka o. wo bí àmọ́ ní tiẹ̀ kò má rẹran. wo mi kì í ṣe pé fẹjẹ́ ẹ̀sùn káàkiri o àlàáfíà ìgbàyé gbádùn ẹ̀ náà ló fẹ́ o kì í ṣe pé ń rojú ẹ̀ káàkiri o ó nífẹ̀ẹ́ o mo ti gbọ́ màá mi gbogbo nǹkan tẹ́ sọ pé ọ̀tá ni mo ti gbọ́ màá mu lò. wàá mu lò wo wá wa kì í ṣe pé wàá mu lò ó máa mu lò ní sínsínsín ni. mọ́mí mi ilé kẹ́rù mi kúrò nílé ọkọ mi náà kí ló dé tẹ̀ ń lọ wájú tẹ̀ ń lọ ẹ̀yìn ilé tí mo ti jìṣẹ́ jìyà ẹni kí kó ẹrù mi kúrò mbẹ̀ kí lóye bá lè gbé obìnrin mi kó jókòó síbẹ̀ kí ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ gbogbo ọ̀rọ̀ wàhálà tí èmi ṣe wọ́n ní kò possible iye o mi ò ní ṣe ṣe rí ìtẹ̀sọ pẹ̀lẹ́ nu yẹn that's not possible mi ò ní ṣe. ó dáa wo ọkọ mi wá ná yá a ṣe báyìí sórí mi ní kó kẹ́rù ẹ̀ kúrò ní ọkọ ẹ̀ bó máa pọ́ ọkọ ẹ̀ o fẹ́ràn ẹ̀kọ́ ẹ̀ òun náà dẹ̀ fẹ́ràn ẹ̀ ó dẹ̀ kó jìṣẹ́ jìyà ń bẹ̀ ṣùgbọ́n jẹ́ ká ṣe kinní kan ṣórí tó bá lọ́sẹ̀ méjì pẹ̀lú mi ń bí kọ́sẹ̀ méjì yẹn tó tán ìwọ náà á ti mọ bó ṣe fẹ́ gbárò ara ẹ gbà. mo ti gbọ́ yín mọ́ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n ṣe ni bẹ́ẹ̀ ni ti gbọ́ màá ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. kí n fọkàn balẹ̀. ṣé máa sọ̀rọ̀ fún mi ti ní. mi ìfẹ́ máa ronú sí o mo fẹ́ kó lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni mo fẹ́ kó gbégbèsẹ̀. no problem ma o ṣé ọkọ mi o ṣé o ṣé ọkọ mi o ṣé o my dear o ṣé adá fún ẹ o ṣé o ṣé wo bẹ́ẹ̀ náà lè ká ṣe ṣe o má jẹ́ kó yí padà o ayọ̀ ò ní bàjẹ́ ọlọ́run ní bàjẹ́ jẹ ò ní máa dùn o jọ̀wọ́ mọ̀ pé mi ní dùn ẹnìkan náà lọ o wo dúró dúró ẹ má lọ aṣọ mọ́mì ṣàdé jẹ́ wọlé kí n gbé fún ẹ má sì ọwọ́ ẹ̀ kàn mm. tó bá fẹ́ problem nínú láìfẹ́ kí ló dé tóun tóun ọjọ́ tí ṣẹ̀yẹ̀ gbáka yẹn ni ó tún wá sí pé wọ́n á mi sùn máa mi pé kí má ṣe yẹn tó má ṣe bàjẹ́ òsì káàkiri bẹ̀. ọlọ́run lókè This is the little place apart from my office tá a ti jọ wà látọ̀sán ibi tí mo Hm? ibi báyìí ló pè ní ibi kékeré ah. <laughs> ẹni tí wọn bá fi ajé tọ́ rárá ló máa pè bíbá yìí níbi kékeré this place is lovely. again màá mú ẹ lọ sókè nsìn yàrá tó máa máa sùn ó ti wà nílẹ̀. yàrá tí màá máa sùn. ibi ìyá ìtókò lọ màá ti kó gbogbo nǹkan ẹ̀ ibẹ̀ ni wọ́n máa máa sùn. ìyàwó ẹ tọkọ lọ. yá. ìyàrá tó ti kúrò. mi lè máa lo àwọn nǹkan tíyàwó ẹ ti lò tẹ́lẹ̀ kí n kó dé kí n tún ṣẹ̀ṣẹ̀ tún máa lò kò possible. Ah, ah, ah, má fi nù mí mo mọ̀ ọ́ jẹ let me tell you one thing sórí bí ó ṣe kó ẹrù ẹ̀ lọ yẹn a sanitize ibẹ̀ gbogbo nǹkan tó ń lò mo ti dànù mo ṣe tuntun fún ẹ síbẹ̀ ni. ṣòwárí stay níbí bó ṣe jẹ́ temporary tó ṣe pé tó bá dé ilé nílé ẹ̀ ó ń ṣe èrò hotel tó bá farabalẹ̀ tó ń bá dé tó di ìyàwó gbọ́ngbọ́n ìyẹn làwọn òbí ẹ̀ máa fi mọ̀ pé mo wà responsible anytime bá fẹ́ wá bí ilé nílé ẹ̀ lẹ́nu fi bẹ̀ wọ́n ẹ̀. Yeah, uh, my sugar, it's your handbag so. Nítorí a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. When I say something, I mean it. Thank you very much. ṣe fẹ́ gbọ́ wo sọ fún àwọn fámìlì ẹ kó lọ gbẹ́ kòtò ìwọ ti ìyá ẹ ti bàbá ẹ ti gbogbo àwọn ẹbí ẹ pátápátá kó lọ gbẹ́ because tí bá rẹ́dì pẹ̀lú yín tí mo á ṣe tán kòtò kan náà lọ máa sin gbogbo yín sí ṣé lè ń freaking crazy ni. ooo oh. <laughs> o ì tí ì dá mi mọ̀ tó bá dá mi mọ̀ ni sórí àwọn àṣàmọ̀ tó ń lò yẹn ò ní ìlò pẹ̀lú mi sórí mi àti àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ṣé nínú lọ sí ìlú ẹ̀ tó ń pariwo wo gbogbo ẹbí ẹ̀ báyìí lọ́ máa kó síta alurin lọ́ máa fi ń ṣe ṣọ́ wá fẹ́ gbọ́ tí bá díù pẹ̀lú ẹ̀ tán generation ẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ màá tún díù pẹ̀lú àwọn náà tó tún ṣọ́ra the next one gan pàápàá màá tún díù pẹ̀lú wọn ìwọ idiot ìwọ bẹ́ẹ̀ mi ìwọ bẹ́ẹ̀ mi òun bẹ́ẹ̀ mi ta ìyá ẹ̀ lèmi jẹ́ get off kúrò lórí fóònù mi. what is the problem? mo ṣe wá ń gbọ́ káàkiri pé wọ́n ló gbọ́kọlọ́kọ ìwọ ló lé ìyàwó ẹ̀ kúrò lé ìwọ ló ṣe gbá ìwọ ló ṣàwó. ẹni tí mo fẹ́ fẹ́ mi ìbóbìnrin kankan nínú ilé ẹ̀ kábà sọ pé bóyá torí pé mo bóbìnrin bẹ̀ ni mo mo mo mo gba ọkọ lọ́wọ́ ẹni tó wà ń bẹ̀ rárá kò sí nǹkan tó jọ ọ́ mi bẹ́ẹ̀ ní kankan bẹ́ẹ̀ báwo ni náà ṣe máa sọ pé mo gbọ́kọ lọ́kọ. mo ṣe wá ń gbọ́n gbòòrò káàkiri pé o gbọ́kọ lọ́kọ ó sì jẹ́ pé orúkọ tiẹ̀ nìkan náà wá ń da káàkiri. ọkọ ẹ wo mo ti bá ọmọ tó sọ times ìlà nọ́mbà pé married man lẹni tó ń fẹ́ yìí àbí ṣì ní bẹ sọ. kí ni problem ẹ ìwọ tó fẹ́ single man ṣó rí bẹ́ẹ̀ dúró sí ni kí ni tiẹ̀ ń bẹ̀ kí ló kún ẹ pẹ́ mi. mo sún. Ah, ah. ṣó rí i nísìnyí tó ti explain side ẹ fún mi ọ̀dọ̀ mi ò wà fully convinced but mo sì gbọ́ nǹkan tó sọ you have to be very very very careful i mean you have to be extra careful pẹ̀lú ẹ tó ló fẹ́ fẹ́ yẹn ṣé o mọ̀ pé ìwà lèèyàn fi ń gbélé ọkàn mo dẹ̀ pé ìwà rẹ ó kì í díẹ̀ díẹ̀ kó tó lọ kọ́ ìwà tó fi gbélé ọkàn kó má tún gbélé mẹ́ lọ́wọ́. kò tó lè gbọ́kọ́ lọ́wọ́ mi o ṣe máa gbọ́kọ́ lọ́wọ́ mi ẹni tó ń sunkún pé wọ́n gbọ́kọ́ òun kò mọ́kọ́ tọ́jú ni èmi tí mo mọ́kọ́ tọ́jú mo ti wà ń bẹ̀ mi ìdẹ̀ bá ń bẹ̀ tí má bá ń bẹ̀ ń sì la lè sọ pé ìdẹ̀kẹ̀ mo bá ń bẹ̀ mo gbọ́kọ́ lọ́wọ́ mi ìgbọ́kọ́ lọ́wọ́ anybody ẹni tó bá ń fẹnu tutù kùtù káàkiri kó máa fẹnu tú èmi o ìbẹ́ ní kankan bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó lè gbọ́kọ́ tèmi mi ti fẹ́ tó yìnà. no problem nǹkan tí mo pè fún náà nìyẹn kò jù báyẹn lọ. ẹ ẹ máa lọ ẹ ṣe. kòkòrò jókòjókò ló fi mọ ọfẹ mò ń bọ. mo kí gbogbo wa káàbọ̀ sí ìpàdé yìí tó jẹ́ last one nínú ọdún ògbólógbò tí à ń là kọjá lọ lọ́wọ́ yìí ọdún tí gbogbo ènìyàn ń gbàdúrà pé kọ́lọ́run jẹ́ kán làjá àwa wà làjá tọmọtọmọ tọkọtọkọ tẹbítẹbí iléeṣẹ́ wa ò dàrú ọ̀nà ìrìn àjò wa ò bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a wà nú àwọn tó máa tún wọ ọdún tuntun yìí láyọ̀ àtàlàáfíà mo kí wa pé àkáàbọ̀ ọdún ayọ̀ la jẹ́ fún wa o ṣé ẹ mọ̀ wípé èní ni end of the year party wa kó tó di pé gbogbo àwọn tá a invite fún àwẹ̀jẹwẹ̀ mo máa dé mo ṣe ní ẹ jẹ́ ká sáré ṣe ìpàdé tiwa ní briefly ká mọ̀ bí tá a lọ. president mo kí yín ẹ kú jókòó gbogbo ọmọ ẹgbẹ́. president so far so good hmm. Hmm, mo kọ́kọ́ gbé oríyìn fún gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá nítorí hmm, wọ́n gbọ́ wọ́n dáwọ́ àjọ wọn owó ojúwe pé gbogbo nǹkan pátápátá ló pé in fact wọ́n surprise mi.

ọ̀rọ̀ kékeré kan o ṣé ẹ rí wa dáadáa náà wọ́n jẹ́ kó yé wa wípé a lè rí ìgbà until end of March ọdún tá a fẹ́ mọ́. ẹ president gbogbo wa náà la mọ̀ yìí pé tó bá ti di December báyìí ọjà wa máa ń tà dáadáa gbogbo aládẹ ní ìdòwò yìí láti fi ra ọjà láti fi tà bóyá kẹ́ ẹ ṣàlàyé fún wa ìdí tí owó wa máa fi dé March. ẹ wo ẹ jẹ́ ká máa ní sùúrù o ẹ jẹ́ ká máa ní sùúrù o president tán sọ wípé a máa gbowó ní ending of march wọ́n ní reason tán yẹ sọ bẹ́ẹ̀ so ẹ jẹ́ sọ reason fún wa reason tá a máa fi gba owó ní ending of march ẹ sọ fún wa. ẹ jọ ṣebí Yorùbá làjọ ń bára wa sọ nígbà tá a sọ Ìgbò àbóyìnbó lè fẹ́ kí n sọ ni ṣé mo joyè méjì pọ̀ ni ṣe bẹ́ẹ̀ lẹ́fi mi jẹ pírẹsidẹ́ǹtì ṣe bẹ́ẹ̀ ní tírẹ́ṣọ́rà ẹ ṣe sọ pé kí tírẹ́ṣọ́rà yín sọ̀rọ̀ ṣé ẹ kówó sí mi lọ́wọ́ ni àbẹ́mi ní báǹkì ni. ẹ jẹ́ ká ní sùúrù o tí a bá ṣe tán láti gba owó wa lọ́la lọ́la owó wa lé o bẹ́ẹ̀ ló dákẹ́. owó ẹ̀wọ̀ ló wà ní ẹ̀bùn lóko sí ṣé bó ṣe ń sọ̀rọ̀ owó ẹgbẹ́ nìyẹn ṣé ò ṣẹgbẹ́ rí ni ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí gbogbo àjọ ń ṣe tí ò ń ṣẹgbẹ́ èèyàn kan ṣé wọ́n ní báǹkì ni ṣé bẹ́ẹ̀ náà ṣe ń gbowó ni èmi rò pé onílàákàyè bá ń pò onílàákàyè bí nígbà kan fẹ́ ṣe tẹ́ṣọ́rà tó ń sọ pé wọ́n fẹ́ ṣe tẹ́ṣọ́rà ẹ̀yìn kan bá fẹ́ ṣe yéyìn ọ̀yà yéyìn àǹlẹ̀ o lẹ́kọ̀ọ́ fún wọn. ṣe fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ yìí ó di end of march ọdún tá a fẹ́ wọ̀ yìí ká tó gba owó. ẹ ẹ ní sẹ́ka àbí kí ló lóun jẹ yẹn náà kí ni problem ayé ẹ náà. a dá owó láti january wọ december ó wá débi ìsìn òun sọ fún wa wípé ó di ìparí march ká tó gba owó dá padà kì í ṣe tèmi ló ń sọ yẹn ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ fún mi ní ọwọ́ mi o má fọ wèrè lọ́yàn má fọ mú èṣù ṣeré.

ẹ má bá mi bẹ́ẹ̀ kí lè bá mi bẹ́ẹ̀ fún báyìí ẹ má bẹ́ mi bẹ́ẹ̀ ẹ jẹ́ kó nà mí ìgbà tẹ́ pé kò láṣọ rẹ lórí kọ téèyàn ò bá ti láṣọ rẹ lórí kọ bẹ́ẹ̀ ṣe máa mọ̀ ní tó bá ti dé ta lọ bẹ̀rẹ̀ sí tẹ̀sí ẹ̀kọ́ tí oníyàn máa tẹ̀sẹ̀ lára ya oníyàn tó bá láṣọ rẹ lórí kọ kò ní wò mí pákó lanu bàkà kan náà lé bẹ́ẹ̀ bó ṣe ń lárúkọ ọmọ yẹn lórí ilé lẹ́rí yẹn kò lẹ́kọ̀ọ́ kankan ni wá wò mí dáadáa ṣé gbogbo yín tẹ̀ ń bẹ́ẹ̀ ẹ bá sunkún tó bá yá ṣé gbogbo yín wò báyìí ń fi ẹsẹ̀ sílẹ̀ tó ń fẹnu kọ abẹ́ òní bàtó ń fẹnu kọ ẹ máa wòran wá wò mí dáadáa ṣé kó ti mọ̀ pé Elizabeth mò ń jẹ́ oríkì mi ń jẹ́ Àníkẹ́ hmm, òun gbọ́ oríkì mi ń jẹ́ Àníkẹ́ ìyá mi ń jẹ́ Olúwatóyìn mẹ́tàlẹ́ ò lè pa kọ́bọ̀. ṣé o wá rí mẹ́tàlá tó sọ yẹn mojú gbogbo mẹ́tàlá yẹn lọ. ẹbí ni kọ́lọ́ṣọ́ tó rí mojú gbogbo mẹ́tàlá tó sọ yẹn lọ. èmi máa gba owó mi lọ́wọ́ àti ẹyẹ ìrìnsẹ́ẹ̀tì alpha báwo nìkan mo mà dààmú sọnù ṣe bó ṣàtìmọ̀ ọ̀rọ̀ wa ó mú wa lókè ni kò ní pẹ́ sọ̀kalẹ̀ a ní kò fọkàn balẹ̀ mo lè aṣọ ẹ wípé à ń bọ̀sẹ̀ àbà ṣó possible náà lè ní ìsẹ̀ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ à ń bọ̀ <laughs> alright catch you later. <laughs> fèyíkẹ́mi tí expect wa nìyẹn o. before nǹkan. <laughs> tó sọ ń pàlọ́ mọ́ nǹkan. ẹ bá jà fi mo dákú ṣeré o a ní lọ mọ́kẹ́ ẹ fẹ́ kí fèyí kẹ́bi takú sí wa lọ́rùn. but come to think of it mo sún wọn ti ń pẹ́ jù kí ló ṣe lọ́tọ̀ láti. ọ̀tọ́ màá ló mà sún mo sún mo sún jọra lónàá. Um, Fọláṣẹ́dé. báwa ti pẹ ẹ̀rọ táìmù náà ó táìmù ti lọ. Thank ah. <laughs> you tí mo lára jù alátẹ̀kọ́ látẹ̀kọ́ ṣe omú ọjú báyìí lọ náà bẹ́ẹ̀ <laughs> ṣé ti yá nìyẹn ni. kò tí ìyàwó kọ mí mọ̀ ọ́ ah, ah, my baby is coming. sweetie. ẹ má bínú òwe yín girls. Good evening, sir. Good evening, everybody. Yes, sir. I'm really sorry for keeping you waiting. No problem, sir. 过来，去干嘛？进看 excuse me eré abo ló ń lọ. no ẹ má wọrí mo ń dúró de báìkì ni ó máa gbé mi sìn kò ní pẹ́ dé. nínú ọ̀rùn yìí ló fẹ́ dá báìkì dúró má dá báìkì dúró wọlé wọlé náà ah, nínú ọ̀rùn burúkú yìí. tí mo sọ fún yín pé máa wá máa wá nù. mo sùn lórí ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ ni I want you to at least consider my proposal jọ mo fẹ́ kó o ṣe tèmi sórí hmm, àwọn Yorùbá ní ọsàn tó bá rí gbajúmọ̀ tí ó jábọ̀ ẹyẹkẹyẹ báyìí ló máa fi jẹ sórí I'm capable of taking care of you ṣe tèmi jọ. Dàtọ́lá ni mo ti sọ fún yín times without numbers kò lè possible. ṣe rí mo è fún yín nọ́mbà mi yẹn gan mi kì í máa ń fún yàn nọ́mbà mi ẹni à bó torí pé mo like yín and then bẹ ṣe approach mi jọ yẹn mo pé ni mo yẹ drop nọ́mbà mi fún yín so ti relationship tẹ́ sọ yẹn kò lè possible. Oh. ẹnà oh. akànlè jọ rẹ. tó dúró dúró má ì tiẹ̀ tí conclude kọ́kọ́ sọ fún mi pé o máa rò. mi ò ro nǹkan kan mi lè déètì yín ṣé ti yẹn and I have my reason. I still want you to consider my proposal mo fẹ́ kó lọ rò dáadáa. ẹ wo ẹ kó lórí yẹn báwo ni ṣe wà òkè. mo sún ọ̀rọ̀ mo wà òkè tí ò bá gba tèmi mi o ni wà òkè jẹ́ abára wa sùn tọrọ tó bá fẹ́ kí n wà òkè ní tòótọ́ kọ́kọ́ sọ mi pé ò then gbà yẹn ni wa wá wà òkè. pa mí. ẹ̀wọ̀n ọmọ bọ́n ṣe rọ̀ka lébi ló ń pa wọ́n. uber tí mo ọ̀dà tí n bá débẹ̀ lọ́ máa sọ ọ́ kí ló dé tí ẹ bí wa nígbà tí ẹ mọ̀ pé ẹ̀ ṣe ìyá àti bàbá fún wa. kí ló sọ pé ó ṣẹlẹ̀ why. over introduction ara wa. this is my new friend. She look beautiful too, right? Very beautiful. <laughs> I'll be the happiest guy until Lade Balegbala dates me. I really love her and I'm serious about her. Lade stubborn gan permission to sit with you guys. Permission granted. My name is Bamidele Olaosebiko. Amazing. Ọkùnrin kan náà ló ṣáṣì máa fẹ́. Ìyẹn fún ẹni tó bá fẹ́ máa rí. You raped her. Kò yé mi kí n dà. Bàbá ó lè gangan armed robbers wọ́n gbé bọ̀ dání ẹ̀ lù wọ́n pa kẹta wọ́n sun wọ́n ó lọ́wọ́ mo fẹ́ gbélé bàbá. ṣòlè ìbínú pa. ọmọ ta mi ò mo ní bẹ́ẹ̀ bá dodo. mo ti ẹ̀bí rò pé ṣàlàfíà ni mo wà tí mo wà òkè ó obìnrin pọ̀ mọ́ kọ́ṣọ́kùnrin ni mo kí àbóbìnrin. kí ló ṣẹlẹ̀ gangan náà ṣé Dárasími ò bí mọ́mọ́ ni. ọ̀làdé òfófó owó tó owó tó jágbọ́rọ̀. dábàá lọ lọ lọ. ọkọ yìí ni alàgbà tí wọ́n sọ pé wọ́n máa ń jí ibi ọmọ gbé. ẹ ẹ yàrá alàgbà ló ti àwọn ẹlẹ́sọ̀rọ̀ tó wà ní ẹjọ bá mi kó gbogbo wọn ẹ kó gbogbo wọn. ẹ fẹ́ máa jẹ́ kí alàgbà yẹn máa pretend fún yín tí owó ìyá bá bà á dáadáa jọ̀wọ́. ẹ ṣáà máa ń fẹ́ràn ìbò sí ṣá. tẹ́mi lára ẹni náà mọ́ mi òun ni mo bímọ fún. ẹ wàá ṣẹlẹ̀ láyé o ọlọ́run má jẹ́ kí aburú ṣẹlẹ̀ sọ́dọ̀ ọ̀tá gbọ́ mi kẹ́ ẹ gbọ́ mi dáadáa mo ní tí mi ò bá fi ojú mi méjèèjì tí mi ò bá fi kan ibi ọmọ yẹn pé mi ò ní gbà. inú mi ti ẹ̀dùn ọkàn mi balẹ̀ báyìí. ẹ ẹ ìtọ́lá ní èyí tí mo pé o ṣe kan lọ́sẹ̀ tẹ̀sí. Eh, ọ̀ là ní baríkà eh, ẹ̀yin náà ó bí ọmọ tí ó fi lọ́kàn balẹ̀ ẹ̀ eh, ní sìn lágbára ọlọ́run gbogbo iṣẹ́ bá wakọ̀ dé ẹ̀ ní rìn ṣèdíbẹ̀ lágbára ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ ìjẹ́wọ́ olùgbọ̀ bá tó báyìí tó wàá mọ ọmọ rẹ tó tó mú ìyàwó ẹ sá pamọ́ fún mi láti jọ òsùnmọ́lá àyálà lùbáríkà ó sì rí inú ẹ̀ á dùn ọkàn ẹ̀ á balẹ̀ mo ṣe rí ẹ yìí mo ti mọ̀ pé alálùbáríkọ ọmọ ni ọ ọmọ ọ̀dọ̀ àgbà ni gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ lókè ẹ dákun ẹ máa ń fi sáwẹ́ wa o ẹ fi pamọ́ sọ́wọ́ òsì kẹ sì máa mú lò bẹ́ẹ̀ ọlọ́run ò ní yà yín o ikú ò ní yà yín àrùn ò ní yà yín o ẹ dákun torí ọlọ́run àwọn àtẹnu a máa ja o bọ́rọ̀ bá ṣe bí bákan tó ti yín ìwọ gbé aago pè mí yọ ọmọ rú bàbá tó ní màá wá yá abò ni. kò tí ẹ lè ṣe mí. dáàdi ẹ ní sùúrù tóun bá wá ṣẹ̀ mí nǹkan ta ni kí n ro tèmi fún. Ah, èmi náà ni. orí ẹ ti di bàbá wa méjèèjì. èmi bàbá yín <laughs> èmi bàbá yín ah, bó ṣe rí nìyẹn. Ah, ẹ dákun ẹ má bínú sí mi o eh, n mọ̀ pé ń bọ̀ torí mo ti ń yọ lẹ́nu ti pé mo fẹ́ rí ẹ dàpọ̀ owó ẹ fi sowó àpò. dadi ṣé òun ṣé òun ṣòwò àbúlẹ̀ tó fi ń ṣàbùlà ni. èwo olówó àbù tí aya mi ní ntọ́ bá wù mí máa fi ṣe lálejò ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ẹ̀gbọ́n mi ìyàwó yìí fine. o ti rẹ́ mi gan sí tí mo jẹ́ gbọ́n ẹ̀ ó yẹ kó tiẹ̀ fàálù nǹkan tó jẹ́ tiẹ̀ náà kó tó máa compliment ìyàwó mi. àǹtí ṣé ọmọ pé mi nìyálé yín sí. <laughs> dáàdi àárín yín náà eh. kàwé ẹ o ẹnì ṣó ń di mọ́tò. ẹ rọra o ẹ ṣe jẹ́jẹ́ ẹ gòlé o. ohun ò bá sí nínú ilé ogun òde òle. já mi láyà. ẹ dáadé ẹ má bínú ah, ah, mi ò ní intention àti já yín láyà nǹkan ayọ̀ náà ni. náà ló ń pè mí sí. bẹ́ẹ̀ni sá. Ah, <laughs> ọmọ ayọ̀ ńgbọ tí mo ti rí ọ tó tó oró dẹ́dẹ́ tó ọkàn dúdú báyìí irú èyí ń bẹ ọ̀rọ̀ bẹ́mi bọ̀ ọwọ́ àyìnyín àbílọ̀tàn yín lọ́sì dàdí àwa boys la múra báyìí ní ìsìn. ẹ̀yin boys ṣé mi ì ṣe boys. àwọn agbádé eléyìí ò ń délẹ̀. ìkéde gbogbo mi náà lè wọ́n mi èmi èsì lèmi ò lè wẹ̀ mi ì ṣe boys. Ah, dàdí dàdí bàbá àtọ ọmọ. wọ́n mi ò dákò jẹ́. ewo ọkọ mi oúnjẹ ti délẹ̀ o. ẹ̀kọ́ tí ẹ ń béèrè bóyá èèyàn fẹ́ jẹun ẹ̀ dẹ̀ sáré lọ gbóúnjẹ kaná. ṣó tó yẹ kí n bí ẹ léèrè ah, ilé ló wà mọ̀mí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o. ìyá rẹ ló ti darúgbó èmi ò darúgbó jẹ́ àjọ mọ́ rúùtì. èmi ò darúgbó. ọmọ rẹ lọ fẹ́ lè wọlé ó lè mi ṣe èmi ó ti máa wá gbádàrú èyí. ó wà lọ́kọ̀ mi wọlé <laughs> kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. kí n tó gbàgbé nǹkan tó gbé mi wá gangan ah, mo ní good news fún yín. Ah, kí ni ah, ìjọba. ìyàwó mi ló wá fi tó mi létí pé àwọn parents òun sọ pé àwọn máa fẹ́ ra àwọn parents mi. ọwọ́ yín náà ló kù sí i ṣé bẹ́ẹ̀ bá ti pọ́ yá. because bírù nǹkan báwọn ọba wáyé àti mọ̀ pa fẹ́yàwó àbí. àti wípé tí gbogbo wọn ò bá tí ì mọ́ra àtẹ̀bí ọ̀tún àtẹ̀bí òsì kọ́ fàyàwó lé wa lọ́wọ́ kọ́ fà lé ọlọ́ ò tí níyàwó. in that case màá wá lọ fi tó létí so that a lọ sọ fáwọn parents ẹ ìgbà tán bá mú gangan èmi á lè wá gbé yín ká lè lọ síbẹ̀. nítorí important gan-an ọwọ́ wọn ni ọ̀rọ̀ wà bí wọ́n bá sọ pọ̀ ni déédéé ni bí wọ́n ṣe pọ́nì ni déédéé ni àwa ti ń fẹ́ kírú ẹ̀ ó tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ó tiẹ̀ ti da báwọn kí wọ́n lọ sọ fún ìyá síkírà àti ìyá wálé kọ́mọ bá múra lẹ̀. pé kí ni. Ah, ikú ọmọ mi fẹ́ ṣe ìgbéyàwó ọmọ rẹ fẹ́ ṣègbéyàwó màmí mọ́ lélẹ́ẹ̀kẹ́ ṣègbéyàwó tẹ̀lé kìí ṣe tá a máa lọ pè ya síkílà ìyá akíní ah. kan sí eh, eh, ara tí eh. màmá sọ fún ìyá ẹ̀ nù. àti pé wọ́n tún ní ká má pariwo mọ́ mi ẹ̀yin láìkẹ́ máa fẹ́ nǹkan lójú rẹpẹtẹ. ká má pariwo. bá tiẹ̀ pariwo kèé ṣe lóye yìí. ó dà ti gbọ́ bàbá àtọ̀ mu. nìkan ni kò yé mi o ṣé èèyàn lè kú nítorí pé ó wúkọ́ lásán mo mí pé ṣé ikọ́ lásán ó lè pààyàn àbí kí ló kí ló tó yẹ. ọ̀rọ̀ ìgbésí ayé àwa ẹ̀dá ọlọ́run nìkan ló yé àmọ́ ó ṣe wá jẹ́ ìgbà tí ọjọ́ orí ọ̀rẹ́ mi sì tẹ̀tọ̀ tó ti súnmọ́ létò nínú ìwọ̀nba ìwà ṣẹlẹ̀. <laughs> ọlá ni o kò yẹ kó ṣe báyìí fún mi kò ah, yẹ kó jásìkò yìí ló máa fi mí sílẹ̀ lọ. má ṣe báyìí sọ̀rọ̀ má ṣe yóò lọ lọ́hùn-ún alápàdúpẹ́tẹ̀ ní pẹ̀lú ẹ̀dẹ̀ máa wọ̀ ọ́ ìgbà mi wà tẹ̀ ẹ́ pé tọ́lọ́hún bá ń ṣe rere àwa sọ pé ká ló ṣe ní. àkọsílẹ̀ ìdásí ẹ̀ ti dúró kó lè ta sí i. àkọsílẹ̀ àkọsílẹ̀ ṣé àkọsílẹ̀ bẹ́mi kọ ni wípé kọ́kọ́ máa kú mọ́ mi lórí. ọlọ́run o ọlọ́run o èmi ò fọkọsílẹ̀ burúkú nínú ayé mi mọ́ o gbogbo ogun kọ́kọ́ máa kú mọ́ mi lórí ọlọ́run ni òun fẹ́ ìlà burúkú lẹ́nu aláàrẹ ẹnu ayé mi ń ṣe yìí mi ò fẹ́ mọ́ bí mo ti tó. sunkún mọ́ ẹ má sunkún mọ́ torí tẹ bá sunkún látòní títí di ọ̀la ìyẹn ò ní kí tọ́lá ní jímọ̀ ẹ má sunkún mọ́ èmi ò bá rọ̀ yín kẹjẹ àgbàfọ́ lọ́run. àgbàfọ́ lọ́run ṣe ìrònú bí mo ṣe lóyún ẹ̀ ní àbí bí mo ṣe bí àbí ńgbà tó bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́ bẹ̀rẹ̀ jíjí torútorú. tọ̀sán tọ̀sán nínú òjò àbí ńgbà tó tún jáde ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tán tó lóun ó tún lọ gíga àbí ó wá tún kúrò nílé gíga lóun ó tún lọ yunifásitì mi ò lọ sẹ́ńsì mi ò lọ pólì ṣé yẹn ni màá wá rò ní mi ò mọ́mì àṣé àlá tí mo lá àṣé ó nítumọ̀. ilẹ̀ yẹn wà òkè ó fún ìlànà fún ọ̀dọ̀ bọ ẹ̀gbọ́n mi ṣé ẹ fi pé ilẹ̀ yẹn ti wọ́n jù. ilẹ̀ wọ́n jù mm-hmm. ah, nǹkan tí ò yé máa jẹ́ kó yé nínú. sori there's something I keep teaching you about real estate ṣọ́ra àwọn let tí mo máa ń rà yẹn mo máa ń fún lọ́dún méjì mẹ́ta kó appreciate ni tó bá appreciate tán màá tún tà màá tún fi rà mí gbogbo àwọn properties torí tí mò ń ra káàkiri yẹn máa fi wọ́n lẹ̀ fúngbà díẹ̀ tó máa fi appreciate ni ó mọ̀ pé mi ò ń fowó ṣeré. ẹ̀yin business man yìí ṣá. ó mọ̀ pé mi ò ń fowó ṣeré. ẹyẹ tẹ̀lé. ọ̀ ǹjẹ́ gbogbo táyà. tètè sọ fún wa ká ti gbégbèsè lórí ẹ̀. mi ò ká kún ni. Ah! Ah! ẹ̀yin ọmọdé yìí. hello Ṣadé báwo ni. Ah. mi ò lè wá mi lè wá o wo. gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi yẹn kí n má bàa ronú ni ó ti sú mi ṣé mi nìkan ni ah, ọkọ kìíní ọkọ kejì ọkọ kẹta ah, ó ti sú mi o má para mi ni ọlọ́run má para mi ni ó ti sú mi gan ó ti sú mi ikú yá jẹ̀sí lọ. ẹ mi. mí. màá pè ẹ padà màá pè ẹ padà ah, fún mi. irú ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu ẹ̀ ìwọ apara ẹ̀. ojú sú mi. kí ló sú ẹ. ẹ̀yin lè wo ọkọ kìíní ọkọ kejì ọkọ kẹta ṣé mi nìkan ni ṣé mi nìkan ni ikú yá jẹ̀sìn lọ ewu ẹ jẹ́ kí n kú kí n kúkú máa lọ. mo sún mo sún ìwọ ọmọ ìròdẹ fẹ́ ṣèkà fún mi ó fẹ́ kán mi lẹ́yìn ọ̀kan ṣó yẹ kí wọ́n ronú pé o fẹ́ gbẹ̀mí ara ẹ̀ ah. kí ló ṣẹlẹ̀ sí ẹ tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí tí ló máa ṣáájú tí ló máa gbẹ̀yìn ìmọ̀sùmọ́lá owó ló fẹ́ para ẹ̀ mo jọ ọkọ mi ẹnikẹ́ ṣàánú mi ṣàánú mi má ronú nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ ikú rárá rárá rárá. gbogbo àwọn aládùúgbò ló ń fi mí ṣe yẹ̀yẹ́ ẹ̀yin wọn ló kó kú mọ́yàn lórí ah. ẹ̀yin náà ń wo àníkẹ́ àníkẹ́ bóyá jẹ́ sí i kí wọ́n bá tẹ́mi lọ́jà rẹ̀. ṣé orí wọn ṣe fi ẹ ṣe yẹ̀yẹ́ yẹn èmi ni wọ́n ti ṣe yẹ̀yẹ́ ṣé o rò pé kò kàn mí ní tó bá ti kàn ẹ́ ó ti kàn mí ó kàn mí gbọ̀gbọ̀gbọ̀ wojú mi àníkẹ́ wojú mi ṣé bò ń mọ̀ pé níyà wo inú àti bàbá ẹ̀ ò dákẹ́ lórí ọ̀rọ̀ o àmọ́ lílé ètò tuntun wá ń ṣẹlẹ̀ yìí lílé ètò tuntun wá ń ṣẹlẹ̀ yìí tí mo fẹ́ síbi gbọ́ ọ̀rọ̀ mo fẹ́ kú mo fẹ́ kú yìí ah wo inú àti bàbá ẹ̀ á jà yìí àwọn àkànṣe sí mo dẹ̀ mọ̀ pé solution máa wá gan torí ọlọ́run ju ọkọ mi lómi ìdí ẹ̀fẹ́ sí sí mi gbọ́rọ̀ ikú mọ́ rárá rárá má sọ o kí ṣe tó dáhùn ẹ̀ṣẹ̀ ni tó bá gbẹ̀mí ara ẹ̀ gan lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ni o jọ má rò bẹ má ní bẹ jọ mi ó máa ní yẹn dé. báyìí ni màá ṣe surprised now I strongly support you Mosun yes she is very right. Kilo ló sọ lẹ́nu ìbùkún are you telling me wípé kí Mosun ọ̀rẹ́ wa kó má fọkàn mọ́ ṣé o mọ nǹkan tó ń sọ ṣá can you please listen to yourself. Ah, ah. ọ̀rọ̀ tí mo tún sọ yé mi dáadáa korun ni korun ni ó ń dùn òyìnká ni anybody ló lè take irú decision tí mo sún take yẹn tó bá go through nǹkan tí mo sún go through yes but mo sún díẹ̀ tẹ́sí bá dà ní a máa ń tún gùn ni torí ta bá ní gbẹ́jọ́ ṣe gùn tó la ṣe máa dáná sun àfàìmọ̀ ká má dáná sun lé. mo ti gbọ́ yín ee eh, mo ti gbọ́ yín. please my dear give love a chance love is sweet. mo sọ wípé mi ò ní interest nínú any man mọ́. but Jídé ò kì í ṣe anybody. kí ni problem ẹ Jídé ò kì í ṣe anybody ṣé Jídé is not a man He's a man and he's a dream a, a lady's dream gbogbo obìnrin ló máa ń fẹ́ fẹ́ rèèyàn bẹ́ẹ̀ yẹn is ready to do anything. Hey, hey, hey, all right ṣe fẹ́ gbọ́ báyìí. Eh? fi báyìí ni máa ṣe nǹkan mi kò yí padà kí ló dé ẹ fi mí sílẹ̀ kí ni pírọ́blẹ́mù yín náà ah, kí ló dé. Ah, yeah. sáré yìí. àṣírí méje dàbí òwe ayé ò fẹ́ ní fọ ọ̀rọ̀ ká fúnra àwí igbó. àti ìwàpá ilé ìṣẹ̀lẹ̀ náà. ọ̀gá ilé ẹ̀ lórí ìgbèjẹ kí ló ń àbí náà. wàá dẹ̀ wá ní kò sówó kò sówó. Eh, manager manager manager náà. Ah. kí ló ń ṣẹlẹ̀ kí ló sọ pé ó fẹ́ bí fún o. Um, um, I love your sister. Love? yes, love. So òun gbé gbogbo nǹkan báyẹn gbẹ̀yìn mi ò tiẹ̀ já èmi pàdé ẹ láti ijọ́. Jide you getting it all wrong. There's something like wọ́n gbé nǹkan gbẹ̀yìn. Your sister is an adult and I am too so um, <laughs> I need permission. I know but at the same time wàá tẹ̀ ti jẹ́ kí n mọ̀ you know mo rò pé mo need láti sọ fún ẹ but reason tí mo fi wá ayé ibẹ̀ náà ni because um, àbúrò ẹ feel pé player ni mí ó fi pé mo fẹ́ mọ̀ ṣeré ni and um, uh, èmi àti ẹ̀ lè má close jùjùjù bẹ́ẹ̀ but i'm very sure you know that um, i'm not the type to máa ń báyé obìnrin jẹ́. Mm, you are a nice guy. Mm, so mm, um, i just wanted to help me talk to her like kókò tiẹ̀ fún mi ní chance. ṣíbo lẹ ti ń lọ vara yín wá pé o tún ní ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ fún. ṣíṣe ọ̀rọ̀ mi ṣeré ni ah, i'm serious eh? you wan really need to help me you never can tell. well that's true sha that's true. ìjọba mi bá sọ̀rọ̀ i just want her to take me serious i you should just give me a chance to show her the love i have for her please. Mm, sorry Jídé àti bá a sọ̀rọ̀ yẹn ó kéré gan-an kò kò ná mi ní kankan but fear ni pé báwo ló ṣe ní bójú mi jẹ́ báwo ló ṣe ní bójú mi jẹ́ lọ́dọ̀ àbúrò mi. why are you talking as if you heard anything bad about me ṣé o gbọ́ nǹkan burúkú. actually you are not a bad guy fine but i just have to say this. okay okay okay. máa wọ ẹ mo máa bá a sọ̀rọ̀ kí ni kí n ṣe lálejò. bá pàdé. mo rí ẹ lọ́mọ gidi ni mo ṣe ń gbà kó bá ọmọ mi rìn àmọ́ lé ìtọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìbáyìí ó dàbẹ̀ ni pé ọ̀rẹ́ tẹ̀ ń bára yín ṣe ẹ kì í bára yín sòótọ́ ọ̀rọ̀ ó káre ìwọ náà wà tìgbà tí Tọ́lání ti kú ọkọ ẹ̀ àgbàdúrà pé kó kú àmọ́ ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí ni ká wá ṣe ṣé ó wá yẹ kí ọ̀rẹ́ ẹ̀ kó wá jókòó kó wá káwọ́ gbéra kó dẹ̀ má ti rẹ̀ lòmíì tó lè fẹ́ láti gbà tí Tọ́lání ti jáde láyé. mọ́mì ẹ wo kò sọ̀rọ̀ tẹ́ fẹ́ bá mo sùn sọ kò ní dá yín lò kò sí nǹkan tí mi kì í bá sọ tán bàbá ṣe ń kọ́ báyìí la máa parẹ́ ó ti sú èmi gan fúnra mi ṣe rí bó ṣe wà yẹn bọ́dá kan wà tó lè kún torí tiẹ̀ wọ́n máa máa bẹ mosún ni kò sí nǹkan tán kì í béèrè lọ́wọ́ ẹ̀ pé mosún kí ló fẹ́ á máa lé wọn á máa tì wọ́n dànù ni ó ti sú mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀gún ojú ń tì mí àwọn èèyàn gan sọ pé kí n bá sọ̀rọ̀ mo dẹ̀ ń bá sọ̀rọ̀ bòkú ní dáyín lòun. màámi èmi ló ni mo fẹ́ sọ fún yín wípé mi ò lọ́kọ mọ́ ah, ah, kí ló dé ah, mo ní mi ò lọ́kọ mọ́ ẹ fi mí sílẹ̀ ẹ jẹ́ kí n máa ṣe gbèsè ayé mi lọ bó ṣe wà in fact ó tiẹ̀ ti tẹ́ mi lọ́rùn báyìí ṣé ti gbọ́ ẹ ṣe ẹ fi mí sílẹ̀. mo sún mọ́lá bá a ṣe máa máa gé ẹ lọ́wọ́ tó máa máa bọ̀rù ká ni ṣé bó ṣe máa wá wà nílé ayé rè dá mi lóhùn bíbí la tó bá dìde wá sí mi. gbogbo dẹ́ ìwé mọ̀gbọ́n lọ́jọ́ kan àbí ń gbánu fún ọ ní ọ̀kọ́jà dúdú lọ́dọ̀ mi orí ẹ̀ burú ni jọ́kọ́ àbẹ́wàá gbà mí èké dáyé àṣà àdàkùn mm. ọlọ́run àmọ̀dúpẹ́ ò tí ì ṣe pẹ́yìn lẹ̀ ń bọ̀ wá. Ah, lóòótọ́ ni àwọn ìyá kan bẹ tó yẹ pé wọ́n kàn ń pè girama girama ẹ lọ fún màmá lówó ẹ lọ fún màmá lóúnjẹ àwọn ní àṣẹ irú ẹ̀ sí kì í ṣe irú yàrá bí lọ ṣọ́rẹ́ like bloody fool. pèrè ah, ah, bá já ìrìn làáfin so bọ́kọ bá ń kọ ní ọkọ làáfẹ́ tìbá ṣe pé ọlọ́dún eléyìí ló kú ọmọkùnrin ò ti ní máa pàrọ̀ ẹ̀ mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá kí ló mú ọ àmọ́ ṣe wọ́n lọ ń pa ni ìwọ́kọ̀ ń pa wọ́n bọ́lọ̀ ti pé òrì ni nígbà tí mo wà ní Haúsá à ń pẹ́ ọmọbìnrin kan ṣúkúrá ọmọ tápà ni ọkọ tó fẹ́ kò tóṣù mẹ́fà ni wọ́n bá ní onígbélóhùn aṣọ nínú ìbábínú wálé wọn nígbà tí èdè sọ́kèjì wọ́n bó kú ọkọ ní ilé ṣáàpì ńlọ́pàá eré ni àwàdà ni ó sì fẹ́ mi èyí náà tó kú bí wọ́n ṣe lè gbọ́ ọkùnrin lóde òní náà wọ́n rò kó lè mọ̀ pé ó ti wà tipẹ́ àmọ́ ìta ni wọ́n kúrò ẹ̀ mọ́ lèmọ́mù sì tó wà fífun ọ̀fẹ́ ọkọ ìlérí mẹ́jọ ti ń kú kó tó di pé lè mọ́mù ní ìmí ìtọ̀dá fún èrè kú òun náà ti fẹ́ pè ní àwùjọ ti fẹ́ fẹ́ sá lọ bòmí ọkọ mẹ́jọ ó sì bímọ márùn báyìí tí sì ń ṣàlàáfíà tó ló lọ́wọ́ gbọmọ ènìyàn níláárí kíkíkíkíkí tá ń sọ fún ọ pé òní níláárí tá ń sọ fún ọ pé òní bímọ ọmọ pé tí ọba sì lọkọ ìbímọ bẹ́ẹ̀ ọba sì wálé ayé tí ọba ìfẹ́ máa yé ẹsẹ̀ ni ọlọ́wọ́ tó bínú ẹ̀ ń bá wálé ayé tí ọ̀fẹ́ máa yé bí ìgbèjì wọn kọjá lórí àpáta tí èmi pa kankan ni èmi nípa o ẹ̀yin náà nípa mi kí ló mú ọ ọ lọkọ kò sì ní kú mọ́ gbogbo aláàbò tí ọ. àfírà kúnlẹ̀ bẹ ya yín o pé ọmọ ìgbìmọ̀ kọ́ ṣàdúrà fún ọ. wo wo èmi àbó fún ọkọ mi èmi ò bínú. mo kí ọ èrè olóògùn ìyá ni ṣe bí àwọn àgbà ló ní bíṣọ̀bù yẹn ó bá dègbò onígànbẹ là á ké sí. àdẹ̀gbọ́dọ̀ hmm. wà lẹ́ni nímọ̀sán kámú kíkan. tó o bá rántí ìta àti ń bọ̀ rẹ̀ wá yìí bọ̀ ilẹ̀ ti ta sí o. ṣé o rántí ọ̀rọ̀ tá a jọ sọ lórí fóònù. Hmm, hmm, mo ń gbọ́ àbá tí mo ní ọkọ kú mọ́mọ́ lórí ìkíní kú èkejì kú ẹ̀kẹta kú hmm. ọ̀nà rẹ̀ hmm. Hmm. mi ò dẹ̀lẹ̀ ní ẹ kí ìyá máa jẹun tó kọ̀ mí báyìí. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bó ti rí lẹ́yìn kì í ṣe pé àyà mi ń gbà torí ń táwọn àwọn dàrú pa ti dà kọ́ lóun sàánú kọ́ mọ́jì adídàkudà ni. ń lè wá fún ọmọ mi obìnrin yìí kọ́ lọ ilé ọkọ ọkọ yìí bàbá yẹn ń ṣe lọ́rọ̀ ni èrè ni àwàdà ní ọkọ kẹ́mẹ́kún òkè yìí kú wọn mọ fẹ ẹkẹ dákún lọkà kún nígbà ń dorí ẹkẹ ni mo lè gbé a a bí bá ń lọ báyìí aráyé sọ̀rọ̀ lẹ́nu nínú kígbe ìta o. sẹ́yìn gangan lẹ bí ọmọ ọmọ bíbí inú mi gangan ni. ẹ fún mi ń fìlà yín. <sighs> Hmm èní la ó roko létí ẹfọ́n ọ̀làlà yaka agbèrú àdàbọ̀ rè nílà hèrè é gbódùwọ̀ ní bá a bá hèrè é gbódùwọ̀ ní ń kọ́ wọn múlẹ̀pọ̀n tí wọn mọ̀nà rókà wọn fi gbogbo agbádá dínran wọn ṣàwéjẹ wọn ṣàwémú àtàwéjẹ àtàwémú ní bímọdé wọn nínú arọkùnrin wọn ní bọ́nà arọbìnrin wọn ní wòrú ọ̀tá yìí làgbàlagbà dínà adé fún ikú lọ́jọ́ tí wọ́n ń lọ ọ̀nà yá kú lọ́jà ìdìgbò mẹ́kùn-ún ikú gbọ́ ikú wọn bí agate ikú múná ó fi ṣaṣọró ó mọ̀rùn èè sọ̀jádì ọ̀fà kéèké ṣe bọ̀ ká ẹnìkan ìjà wọn jẹ gbá àìjẹ̀pẹ̀ àjẹ̀rẹ̀ a kì í jẹ̀rẹ̀ ké ká gbé sakitì ẹ̀mí sọ́nà fún akọ aláǹgbá kan iṣẹ́ ẹ̀rùn méjì. Ah. bàbá hmm? ọmọ tèmi ń wò yìí o obìnrin tí mò ń wò yìí o. Mm bó bá ní ọkọ mẹ́ẹ̀ẹ́dógún wọn máa kú ni bẹ́ẹ̀ ni. ó ti ó ti jẹyọ kan gbáǹbì kan. wọ́n ní àwo dífá tán awókọ̀ awó ọ̀gbọ̀n yẹ̀rẹ̀ sí fá ẹni tó bá modù tó wù kó wá wí awó sórí kó awó òtúmọ̀ òun tí bá ń sọ kò sí ti bàgbàlagbà nú jẹ́ bí ifá tí ò létí tútù aláǹgbà méje lohun ẹbọ fọkọtọmọ ìbátan rí tó fẹ́ fẹ́ tọkọ ẹ bá ti lè ṣètùtù aláǹgbá méje ó mórí bọ ọkọ òtún kú mọ lórí mọ lóde ayé kò jù bá ń lọ. àwọn èmi ń táwọn aró sokoto ló bá ṣe kàn lápò sokoto. tí mo gbé fún yín ló ti bá. ẹ mú kínní ìwé pa ah! ẹ mú. ohun ò bá sí nínú ilé ohun òde ò lè rí ní ìka ìwà ìyá mi. ó dẹ̀ lóun kò ní pẹ́ mi ìtẹ̀wé fún ma tó pè rárá àkókò wò ní pẹ́ẹ́dé ní ìyẹn tó pé bí náà sí ọlọ́run lókè wá kó wá yọ ẹni burú mọ̀ kò ní fẹ́ wù àṣírí méjì dàbí òwe ayé òfẹ́ ní fọ́ àfúrà ìjà àkúdẹ kí n pé báyìí òun náà dẹ̀ ló ń bọ̀ yìí o mo sún bèèbì mo jẹ́ ń tù o látàárọ̀ wọ́n ti ń dúró dé baby afọ. kí ló ń you mo dẹ̀ dúró díẹ̀ the ẹ̀kan ò wá mo dẹ̀ kú mọ́mọ́ ṣe nítorí pé mo kọ́ ọ̀lẹ́kìn tó máa bọ̀ pé máa wà. in fact mo rò bóyá wà á ti lọ nítorí tí ẹ̀gbọ́n mo ṣe kúrò ni. Ah, ah. kí ni gbogbo wọ̀nyẹn o mọ̀ pé wọ́n ń bọ̀ ọ̀dẹ̀ torí tí mo kúrò nílé. ilé ọkọ mi má bínú. mo sún ẹ sùúrù wọn náà tún wọlé náà ni mo tún take it easy now. ó dẹ̀ fún bọ̀dá yìí ní chance kí ló ṣẹlẹ̀ má dé máa bẹ́ sọ wa máa yọrí bọ̀ wa máa yọrí bọ̀ rọ́ ah, ah kí ló lè tó yẹn náà. Bùrájídé ẹjọ́ ń tọrọ lọ́ọ́ má bínú má bá yín bá sọ̀rọ̀ yẹ kó yé Why are you doing this? Mi ò wá bí láti play ẹ̀ náà. I'm serious. Má fojú playboy wò mí. All I'm asking ni pé kò tiẹ̀ fún mi ní chance to prove my love to you mi ò lè fi ẹ́ ṣeré náà mo mọyì wúrà ó yẹ kó jẹ́ kí n lo wúrà náà please just give me a chance. Jide stop wasting your time on me I am not interested in you do I make myself clear. Absolutely. But I won't give up on you. <laughs> I promise wow i like that obìnrin tó ń ṣagídí wàá gbà ní abẹ́mi kan wàá gbà wọn kò jẹ́ kí n lọ́ọ̀bẹ sí i. I am mo dùn wò lọ́mọbìnrin mo rẹwà mo fojú sọ mo fara sọ mo fi gbogbo nǹkan sọ síbẹ̀síbẹ̀ ẹ̀wò bẹ́ẹ̀ ṣé mi ò dáa tó lọ́mọbìnrin ni Jídé let me treat you right jẹ́ kí n tọ́jú ẹ̀ jẹ́ kí n gbé ẹ lọ cloud nine. stop Evelyn. Yeah. <sighs> truth be told you are beautiful o dẹ̀ dùn wò lọ́mọbìnrin kò dẹ̀ sí ọkùnrin tó máa rí ẹ tí ò ní tún ẹ wò but let this be the very first and the last time don't do that you don't shot me tó máa dán rẹ wò. tó jẹ́ tuntun ni. now listen. Another kind of guy to man she will gbogbo nonsense by. wow. i'll pretend this never happened màá dẹ̀ bàṣírí ẹ mi ò ní sọ fọ́rọ̀ ẹ tó bá rí and in your life mo toast ẹ mi ò dẹ̀ bẹ́lẹ́ ní ìtìpọ̀ rí so ó ó tóbi jù lẹ́nu ẹ láti pè mí ní Jídé i'm not your mate do you understand do have a lovely day pretty woman. Hi. <laughs> Ah, àníyàn lọ bọ̀ mọ́ ṣe fẹ́ kéékèèké yẹn báyìí gbogbo apáta máa spẹ́ẹ̀lì love ẹni tí ò bá mọ spẹ́ẹ̀lì kò máa lọ lé o ẹjọ́ so ní báyìí ẹjọ́ ẹ bá wọn fọwọ́ sí ẹ fọwọ́ sí ọwọ́ right ni kẹ́ ẹ fi sí kì í ṣe left o right ẹ ṣe ó yá ẹ jẹ́ kí gbogbo àjọ spẹ́ẹ̀lì love yẹn l over to you sir ẹ máa pàṣẹ wọn gbà tán bá ń gba mic ẹ máa pa. ẹ adúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé ọlọ́run tún ṣọ́ mi di ọdún yìí láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni ẹ̀yin ènìyàn bí ènìyàn tí ẹ ṣùgbà mi tẹ́ dúró tì mí fún bẹ́ẹ̀dẹ̀ mi lẹ́ni despite the fact pé. Pe òjijì ni mo sáré plan ẹ̀ pé ṣe mọ̀ ẹ dẹ̀ tún show up inú mi dùn gan o mo gbàdúrà pé gbogbo wa ní a bára wa ṣe o tá a bá dẹ̀ ṣe ń padà sílé wa gbogbo wa la máa délé láyọ̀ ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ẹ ṣé gan ẹ ṣé o MC. ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fún wọn ẹ jọ everybody ká tó jókòó ẹ̀gbọ́n mi pàtàkì pàtàkì jíde bọ̀dà jídé tèmi nìkan àwọn náà wà ń bí bọ̀dà jídé náà ní nǹkan tí àwọn náà fẹ́ sọ bọ̀dà jídé ẹ pàdé ó bọ̀dà jídé náà náà àwọn náà ṣe fẹ́ẹ́ de next month tí ó wọ̀ ní pé ẹ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ mọ̀ pé èmi ò láìkí máa sọ̀rọ̀ púpọ̀ um, once again I will appreciate everyone for coming for this birthday party on his behalf um, nǹkan tí mo kàn fẹ́ ṣe èèyàn kan wà níbí. That person is precious. That person is beautiful. Ó jẹ́ òdòdó. Ṣàǹpó òdòdó máa ń tó bá di alẹ́ wọn ló máa ń rọ ó eléyìí this one bó ṣe máa wà beautiful forever nìyẹn. You know, um, in the journey of love, um, I've thought pé um, I can never be loved again. Not until I met this person. and I discovered that um, there's hope when it comes to love. Uh, love is sweet. Please do not get it twisted. And um, my better half is okay. My better half to be is here today, uh, and I will love to ask this wonderful question that almost all ladies anticipate. Um, Musu, please, will you marry me? wa honorable. mi fẹ́ rí àwọn dáadé. wọ́n fẹ́ rí i bẹ́ẹ̀. owó tá à ń fáwọn èèyàn ẹ̀yin la fi ń polówó. owó iná la kó fún ọ títí tí ta fi talé ta ní ta fi dèrò hòtẹ́ẹ̀lì. fifty million pọ̀. ó dà fún gọ̀dẹ̀ ṣe yẹn ẹ̀ sọ́ọ̀sì yẹn mo sún ọjọ́ ìyàwó yìí síwájú. ẹ̀jí sáré sẹ́ńtà bíi kọ́kọ́tà ìjọ òde ìkọ́tà. dá fún yín kò ní dá fún gbogbo àwọn tó wà láàfin. yẹ pátápá àbẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́yìn ni o. but tell them wípé ẹni tó fẹ́ gbé against me she is a baby in politics. dáàbà ní ìtara wa lọ́rọ̀ ẹni tí bíi nílò lásìkò ìlójó bẹ́ẹ̀ yẹn. tí ọba gbọ́dọ̀ wà lánàá ọba ni o lọ́wọ́ tí mo wà yìí ẹ jẹ́ mi sí ẹ̀kọ́ mi lé. ẹni ni olúwa mi aláyélúwà wà kalẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ṣòfin tuntun.